Exercise 1, columns 3 and 4. Shojebe. Shojebe. Shojeko. Shojeko. Shojeresi. Shojeresi. Shojesoigi. ṣé ó jèso igi ṣé ó jẹ ó jẹ The remainder of exercise 1, columns 1 and 2. Láfún. Mo jẹ láfún. Àmàlà. mojàmàlà ẹ̀wà mojẹ̀wà ànàmọ́ mojànàmọ́ dòdò mojẹ dòdò àgbàdo mojàgbàdo dùndú mo jẹ dùndú ọkà mo jọkà iyán mo jẹyán àṣáró gbágudá mo jẹ gbágudá. Exercise two, columns one and two. Kí ló fẹ́? Kí ló fẹ́? Ẹ̀bẹ̀. Ó fẹ́ bẹ̀. Ẹ̀kọ. E ó fẹ́ kan ìrẹsì ó fẹ́ rẹsì èso igi ó fẹ́ so igi túwó ó fẹ́ túwó láfún ó fẹ́ láfún. àmàlà ofe àmàlà ẹ̀wà ofe ẹ̀wà ànàmọ́ ofe ànàmọ́ ofe dodo àgbàdo. ó fágbàdọ. dùndú ó fẹ́ dùndú. ọkà ó fọ́kà iyán ó fẹ́ yán àṣàrò ó ẹ̀gẹ́ ó fẹ́ gẹ́ gbàgùdá ó fẹ́ gbàgùdá. End the vocabulary supplement for Unit 13.